mo tún sọ fún ẹ pé màá wá má wọrí èmi ni mo promise ẹ màá fẹ́ débẹ̀ ẹ̀ tí má wọrí mi ní pẹ́ débẹ̀ ṣùgbọ́n ọ̀rẹ́. àǹtí oyin kan. <laughs> ìyá ọkọ mi kí lẹ fẹ́. ṣe ń bínú ni mo ṣáà ti bẹ̀ ẹ́. ok nǹkan tó tiẹ̀ sọ ń sìn ló ti jẹ́ kí n mọ̀ pé ò sí mi mọ́ èmi kọ́ tẹ̀sí rò pé bí a kì í lọ sọ́jà ń tàn. all right dear i love you too. okay. àti oyin kan. ìyá ọkọ mi níbo ló dà èmi náà ní pé kí n jọ yín ni o. ṣùgbọ́n ni pé nítorí tí gan-an lọ́sẹ̀ ṣe kínní tí mo rà á fún yín láti Dubai. ó mm, fit mi bọ́ ẹ̀wọ̀ ìyẹn kọ́ ló bá mi sùn. kí ló ṣẹlẹ̀? mo fẹ́ rí i. ẹ ẹ jẹ́ sọ̀rọ̀ ńgbà náà. mo gbọ́ yín. nǹkan tí mo fẹ́ bá yín sọ ni wípé mo fẹ́ get one of the latest phone tó ṣẹ̀ jáde owó tí bọ́dà mi dẹ̀ fún mi kò tó mi iye ọkọ mi èrò lẹ́gbọ́n yín fún yín tí ò tó yín yìí o. just fifty thousand naira èmi dẹ̀ rò bóyá kí n get iphone six plus àbí blackberry passport àbí any other big phone tó bá jẹ́ latest tó dẹ̀ wọ̀n. iye ọkọ mi ẹ fẹ́ fóònù tuntun challenge àti sọ fún mi ń sìn. bẹ́ẹ̀ni. ok mo ti gbọ́ o máa fún yín ní time àti lọ́rùn kẹ́ conclude lórí exact phone tẹ́ fẹ́ máa fún yín lówó kẹ́ Ah, <laughs> Antoinkan, that's I love you. Um, ah, Antoinkan, con. tún ni o? Ṣàdẹ̀ni jẹun nílé ìlàrọ̀ yẹn. Ah, Ẹyin àti oúnjẹ ní gbogbo ìgbà. Kẹ́ tó jí ni mo ti sọ oúnjẹ sí kitchen náà. Sọ èyí lọ jẹun. Ara ẹ ṣe gan. Ah. Mo ti ní ìyá ọkọ ilé ìlọ. Very troublesome person. bí mm, ẹ báwo dẹ̀ ni contract yẹn. Oh, ṣé wọn tún sọ fún ẹ ni. Alright, um, congratulations, you won the contract. Wow. <laughs> Sorry, kìíní kan tí mo realize pé tọ́lọ́mọ wà lẹ́yìn èèyàn, mo dàbí pé ìrànlẹ́kan lèèyàn mọ̀ ṣe ni. Àti but débẹ̀ yẹn pé kí n defend the um, proposal gbogbo tí mo yẹn sọ̀rọ̀ mo kàn pàtẹ́wọ́ kàn pàtẹ́wọ́ ni bíbí mo kàn lọ ṣeré ń bẹ̀ ni it was just so smooth. adúpẹ́ lọ́dọọdọ. adúpẹ́. wo ah. ìfẹ́ lọ sùn ó ti rẹ̀ mí nígbà tí wọ́n lè lọ. ṣé wo ti fẹ́ sọ ni. Hmm, jẹ́ parí nǹkan tí mo ṣe mo kàn ṣe quotation kan nígbà rẹ̀ fún parí rẹ̀. ọ̀rẹ́dẹ̀ mo lọ. and by the way mi ì máa rí mi dé látàárọ̀ mo lọ wà. oh. <laughs> ó ló rẹ̀ òun mo dẹ̀ ní kó lóògùn kó tètè lọ sùn kó wíyẹn lè ráyè ṣiṣẹ́ dáadáa. ó rẹ̀ tòmátò rẹ̀ wáyé tí ò sọ fún mi pé rẹ̀ òun. ṣé ò ń jẹ owó ni. Hmm? èmi jùwà àti mi dé láyéláyé mi ì lè jẹ lọ́ọ̀sì yín débi tí màá jẹ premier. bí wọ́n ló mọ̀ jẹ́ kí wọlé lọ sùn wá bá mi lókè. Yeah. kí ló ń sẹ́yìn me ni time My sister, ẹ kúlé. Kí ló dé? Kí ni mi? sista mi kí ni mo ṣe fún yín náà mo ní kí wọ́n lo weekend lọ́dọ̀ yín ni. ṣé mo ránṣẹ́ pè é ni mi ò dá mi ló ṣe mo ránṣẹ́ pè é kí ni kò tó ń ṣe nínú ilé mi ṣé skul tí mo fi ẹ́ sí nìyẹn skul wáyé tí mo pẹ̀lú kúmúra yìí. lójú. welcome sir. Ah. Ah. báwo ni ló wá wá. fine sir. ìyá wa kí ló ṣẹlẹ̀ àtòkè ni mo ti ń gbàlùwẹ̀ yín. ẹ mọ̀ pé jùlọ fẹ́ kó gbà mí òun ló fẹ́ kó mi síta school ni mo fi sí ó lóun wá ṣe weekend dábì bẹ̀rẹ̀ lọ́yẹ̀ pé kí ni nǹkan tó ń wá káàkiri. ojú wọn náà you need to be more serious. àwọn náà wo bó ṣe múra náà ṣé bọ́mọ school ṣe múra ló ṣe múra yìí ni. Um, wọ́n lọ. ẹ ṣe sá. kó wọlé lọ. Oyin Kọ́sọ́lá mama jẹ́ káyé sọ ẹ́ lórúkọ tó ń ṣe tiẹ̀ ẹ́ gbogbo ṣe ń pariwo ọmọ ẹ̀sìn tó ń kọ́ra mọ́ ṣùgbọ́n pé lójú ọmọdé yìí sàmà ní ìpẹ́ṣọ́ gbogbo ẹbí pé mi ni mò ń kọ́ ẹ sí òun pé mi nìfẹ́ kó máa wá rí ẹ. àwọn aládùúgbò máa ń gbọ́n sí wọn ni pé àpótán ah, àbúrò tẹ̀ ń gbé bí kò jẹ́ káàbúrò ìyàwó ẹ̀ gbé lọ́dọ̀ ẹ̀. please má jẹ́ kó máa rí ẹ bí òkúròrò sórí ara léèyàn ló má mọ̀ o ara tàbá ẹ̀ pèrè náà máa ń gbé please she is your sister. ẹ mo mọ̀ pé òótọ́ ló sọ àmọ́ nǹkan tí mò ń sọ yé mi àbúrò mi ni mo mọ̀ nǹkan tí mò ń sọ rẹ̀ ó lè mọ́ tó mi ò lè lè jù mí lọ ṣé wípé ojú ìfẹ́ serious kò fẹ́ jókòó sí school kí ni nǹkan tó ń wà kiri bá mi bèrè lọ́wọ́ kí ló sọ mi lọ́wọ́ ẹ̀. oyin kan ọmọdé yìí ò ń ṣọmọdé mọ́ kò ń ṣọmọdé mọ́ she is an adult. adult lele. yes. so there's a way you talk to her wàá pè jókòó ni báyọ̀ báyọ̀ báyọ̀ àtẹ̀gbọ́ ọkàn kù gidi òkú gara kò ní gbọ́n náà. bàjẹ́. um that's okay jẹ́ mi kọ́. o ah, ti ready. jẹ́ fún mi lẹ́gẹ̀ẹ́. inú ẹ̀dájú ìbọn wọn ò ṣe gbẹ́kẹ̀lé You know, we can like him as but I think I want to say this. This is delicious. That's my sister for you. She knows how to cook very well and also take good care of her husband. I see. <laughs> In fact, mo ti rí pé like almost ló fẹ́ mú. So ọkọ tó bá fẹ́ wọ̀ náà. Hmm? Agbádùn Very well. Mo Hmm. gbọ́ o. Mhm kí ló ṣe ẹ́ ìwọ nìkan ló sọ̀rọ̀. ṣọ̀rẹ̀ nǹkan tó bá bá wa ni kò kọjú mọ́. ẹ wò mo ti yọ àtòyìn kù bàdá mi máa rí yín later. What's up, Sugar Cake? Wow, novel wo ló ń Wow, the clothes of the nakedness. Mo ti ń wá you? To o. Tó bá ti kà tán wáyà Okay, chapter three. Sugar Cake. Yeah, kilo ló ń ní school yìí o, the gist mi? Torí ní school wa wo wọ́n ń jà seriously ní everywhere ní school wa. So gist mi kí ló ń ṣẹlẹ̀ lọ́gbà yín? Kò sí nǹkan kan. Ah, ah, mo aláìjí ń tọ́ tó wọ̀ yìí o àwọn àwòfà yìí. tó fẹ́ ya aṣọ mọ́ mi lọ́rùn ni kí ni problem ẹ̀ ná ah, ah. ṣé wo mọ̀ pé action speak louder than voice bó dẹ̀ ń sọ o dẹ̀ ń béèrè nǹkan o dẹ̀ ń béèrè ilé pa mí ni o disturb mi kí ni lọ́ọ̀ kí ló kí ló ṣe ná kó kí ló ṣẹlẹ̀ kí ló dé mí dé péjú ni mo dẹ̀ ń ka núfún bíbá o dẹ̀ ń disturb mi o dẹ̀ ń fẹjọ́ o dẹ̀ ń rojọ́ ẹjọ́ oríṣiríṣi báwo ni top ṣoṣo kíní kan báwo ni kíní kan ṣoṣo wọ́n jà ní skul yìí ni. Hmm ṣé mi ti wá ṣe nǹkan báyìí Péjú ń gbọ́ sọ fún mi kí ni problem ẹ ọmọ ọlọ́mọ ń kàwé ó dẹ̀ ń disturb ẹ ṣé nǹkan wọ́ọ́rí orí ẹ ni ó dàbí pé ṣé máa kọjá ìyẹn nulẹ̀ yìí o áá tí o bá lè kàwé wàá dẹ̀ fẹ́ni tó kàwé lẹ̀ kó kàwé ẹ̀ ìdí ọ̀tọ̀ òṣì ìwà láì níròónú yìí. mi dé jọ̀ọ́ ìṣòro lọ́wọ́ àbẹ̀lẹ̀ ṣùgbọ́n wọ́n àbẹ̀lẹ̀ ṣùgbọ́n ẹ̀wọ̀n má wọlé jókòó jókòó ṣùgbọ́n ẹ̀lẹ́ ọ̀dẹ̀ òmójú òmẹ́ni bó bó ṣe ń wò mí oníranù òṣì. jọjá lọ gbọ́ sí ìtàn kan lọ dàrí fún kàmí ọ̀ tó bá ti tẹ̀. owó ń kú ṣẹyẹ irú báwo yẹn ṣe jẹ́ nìyẹn o ìgbà tí sísá mi ò tí ì máa rí wọ́n nífẹ̀ẹ́ mi gan ẹ̀wọ̀ we used to do things together but àtìgbà tán ti marry báyìí ni gbogbo ẹ ti change tí n bá ṣe lè wọ́n ní mi ò mọ̀ ṣe tí n bá gbé lè wọ́n ní mi ò mọ̀ gbé débi pé tí mo bá rìn gan sista mi á ní mò bẹ́ẹ̀ náà dẹ̀ ṣe mọ̀ pé ó fàn ní wa she was like a father and a mother to me omi ò mọ nǹkan tí mo ṣe these days tó ń kanra mọ́ mi. okay okay hmm? I know for sure that your sister loves you and um, o tún the síbẹ̀ sí. even àbúrò mi tó ń ṣọmọ yáyé mo it shows she's a very nice person and she loves her siblings but ṣé mo pé ìgbà mi wà tó jẹ́ pé ìmọ̀ wà mood kankan tí ó kì í fààyè gba eré you know ìwọ fúnra ló wá láti understand sister ẹ more I get it um, but against that um, my bá I'm very sure pé o náà máa adjust But náà ti ṣe nǹkan fún mi hmm? you need to promise me to keep being good. Okay. Hmm? Is that a promise? Yeah, promise. So with that only problem, okay? I'll talk to your sister and I'm sure everything will be fine. Is that okay? Yeah. Yes, sir. So go take care. Have a nice day. Look at it Okay. Yeah. tó kan. yes dear. ojú sọ pé òun fẹ́ wá lo weekend lọ́dọ̀ wa weekend dẹ̀ ti tán sí i kò tí ì lọ nílẹ̀ ní monday. ṣé kò sí tó béèrè. no kò sí o ó kàn jẹ́ pé oru ẹ̀ mú mi nílé. oru báwo. ẹ má bínú fún nǹkan tí mo fẹ́ sọ o ẹ mọ̀ pé àbúrò yín ní wàhálà ó dé láìkẹ́ ẹjọ́ ẹjọ́ yẹn ti pọ̀ jù ẹ dẹ̀ mọ̀ pé èmi bí mo ṣe wà yín o láìkẹ́ ẹjọ́. Oh, <laughs> ó ti yé mi sórí péjú ẹjọ́ yìí náà ni problem tí èmi gan máa ń ní pẹ̀lú ẹ̀ nìyẹn má bínú ṣùgbọ́n ṣẹ́ẹ̀ṣì fẹ́ ice cream náà ẹ̀rọ jẹ́ kí n park níwájú mẹ́rin kí n ra fún yẹn. ẹ ṣáà máa lọ lé mi ṣá. inú ẹlẹ́jù gan-an wọn ò hello dear ọjọ́ tó lọ́wọ́ jẹ́ kí n pè padà bó ṣe ń délé ń sìn mo ṣe lọ́jọ́ mi dé sí school. Hey, ọmọ yìí ṣì wà nínú. wá bí báyìí wá bí wá bí wá bí jọjọ ẹ lọ kí ló ṣe ń dúró ṣe ṣé kò yẹ kó ti lọ sí skul. sista mi wọ́n ṣe pè mí ní skul ní pọ́n jà ní skul kò dẹ̀ ní kò ní easy fún mi láti padà lọ. wọ́n pè ẹ́ láti skul pé wọ́n ń jà ní skul ṣe pé lọ́ọ́ ti ba yí ẹ̀ jẹ́ ó ní rọ burúkú ni ẹ́ ìwọ sọ fún mi pé wọ́n ń jà ní skul yín jọ o skul yín náà kọ́ ni mo gbà kọjá ń àbí bẹ́ẹ̀ kọ́ ni mo drop mi dé sí sista mi ò parọ́ wọ́n ṣe pè mí ń sìn nìkan yẹn ni mo receive tí mo fẹ́ ṣí gate fún yín wọ́n ṣe pè mí ni. pé jíjẹ́ kìí sọ̀kọ̀ fún ẹ wo ojú mi dáadáa bóyá wọ́n ń jà ní skul yín o bóyá wọ́n pààyàn ní skul yín o kò sí nǹkan tó kọ mi bẹ́ẹ̀ wọnú ilé lọ́sìn kò lọ kẹ́rù ẹ̀ kó bọ́ta. sista mi ìjà náà mà sọ pé ó ń jà. gbẹ́jú o má bá ìfà òyìnbó lọ́sàn-án yìí o wọlé lọ́kọ́ lọ ẹ̀ kó padà sí skul fún mi. má ti wọlé lọ́lọ́ lọ́kẹ́rù ẹ̀. àbí kí ló ẹ lọ time ti lọ náà mo ń lọ. ẹ jọ̀ọ́ sísà ẹ káàsán ẹ jọ̀ọ́ níbo ni ilé jìnnìà ṣọbọlá wà ní eré ayé. ẹ ní google lórí fóònù yìí àbí ṣé mo jọ èèyàn tó ń gbé àdúgbò ìtẹ́ ń béèrè ilé ẹnjìnìà ṣọbọlá kan lọ́wọ́ mi anyway gbogbo scope ẹ ni mo mọ̀ ó fẹ́ toast mi àbí toast kẹ èmi ò ríro kí ló kémi àti toast mo ń béèrè àdírẹ́sì ní ṣọ́ra dìgbò mo fẹ́ toast ẹ. onírọ̀ òṣì ni ẹ gbogbo scope ẹ ni mo mọ̀ gbogbo ẹ máa ń sọ pé àǹtí you look like my grandma you look like my kinní kan bọ́ lọ́dọ̀ mi miss call ni ẹjọ́ òṣìwò mo ti ẹ̀ ń bẹ̀rù lọ. wà wà wà come here come here you are so rude tó yẹ pé mo dé ẹdún sí mo béèrè àdírẹ́sì ó ti dúró kó máa insult mi o lágbàá lè ní àbí ṣé gbogbo ọkùnrin tó bá ti dá obìnrin dúró fẹ́ fẹ́ ni ẹ́ ó wà lára ẹwà rígi ṣe. ìwọ náà ríbi ṣe olórí gbọ́rọ̀ bí òkèlè jọmọ eléyìí tó lọ bí èrò bẹ́ẹ̀ sí ni mà ó fẹ́ tó sì mí ó ń lo fóònù kan mò ń lo fóònù méjì wọn á bú mi pé kí ni mo tiẹ̀ ń bá a sọ náà tó máa ṣe olórí burúkú tó dá mi dúró síbẹ̀ kí ni mo fẹ́ máa ṣe ládùúgbò ìdẹ́bí kó máa sọ pé òun fẹ́ tó sì mí lóṣì. ẹ̀mí lè gbọ́dọ̀ wá. ṣé nǹkan tó fẹ́ nìyẹn. ẹ̀ tó bá ti jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn máa bọ̀ abẹ́ ṣe. ìyàwó mi ìṣá mo ti bá sóúnjẹ kan lẹ́tẹ̀lẹ̀ ó tún lòun ò fẹ́ yẹn mọ́ èmi lòun tún fẹ́. tó bá ti jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn máa bá ṣe. ẹ dìde ìwà ẹlẹ́sùn sí ni. mo jẹun tán láàárọ̀ lórí ẹ̀mọ́ mo gbàgbé sùn nìyẹn. ó yẹ ìwọlé wa lọ sùn sínú ilé. àtọyìn kan ṣé ìgbàgbé ó tẹ promise mi. ẹ má wọrí mi ò gbàgbé màá fún yín yá ẹ wá wọlé lọ sùn. wọ́n wọ́n lè máa ṣe ń dùn. mi ń bọ̀ wá sí i ń bọ̀. báwo ni oyin kan kọ́. Hmm. oyin kọ́ oyin kọ́ sọ́láwà fact she's pregnant. dam kókó yẹn gangan nìyẹn. <laughs> nǹkan tá à ń tọrọ náà nìyẹn owó ọmọ àlàáfíà ọlọ́run á bá wa sọ láyọ̀. àmín àmín àmín àmín àmín thank God in fact tí máa sọ fún pé mo rí ẹ lẹ́nu hmm. oh my God inú àdùnkàn kò ní believe ẹ ìwọ ni the least person tí mo believe mo lè bá pàdé lẹ́nu. <laughs> ó máa ń wá ah! kan báwo tiẹ̀ ni ọ̀rẹ́ ẹ̀ faith tán jọ máa ń kóra wọn kiri ní ah. school ngba ẹ̀ ìgbà tí mo ń kọ project ni mo ti rí wọn last. <laughs> that's true. má wọ rẹ màá tiẹ̀ wá ọjọ́ kan tí màá yà sọ́tọ̀ báyìí tí mo máa mọ yín lé. Hmm? ọ̀rẹ́ hmm? ṣọba kò sí nǹkan kan lẹ́nu náà. Ah, irú ẹnu ẹnu lu yẹn. Ah, ìwọ o ti lè o lè scope anybody sórí kiri kọ́ àlẹ́ yàrá ẹ̀kọ́ wọ́n máa ní mò ń bọ̀ mò ń bọ̀ ló máa bára ẹ̀kọ́ jẹ́. Ah, wọ́n yẹ pé lóòótọ́ lomi ìsọ ẹ̀kọ́ tó lè fẹ́ bó ṣe lè fẹ́ kí ló máa ná ẹ ló máa kọ́ ṣe àjọ kú òun bí kájọ dọ́dọ̀ mi gbà kú dẹ̀ kí wọn ah, ẹ pẹ̀lẹ́ o ẹ àtijọ́ o but scope náà ni. ọ̀dẹ̀ wọn pé mi ò scope o ó rí lè mi kí n rí but iṣẹ́ mi ò fún mi láyè sí bíbá ìsọ̀hún ni I'm always ó dẹ̀ mọ̀ pé ṣé irú oyin kan ni mo máa délé yín tó máa ṣoúnjẹ fún mi tí mo wá sọ pé èmi ò lè dúró jẹ́ mò ń kánjú lọ. Ah anyways um no problem. swala màá mú ọjọ́ kan báyìí ẹ kò má dédé rí mi lẹ́nu ọlọ́ ilé yín ní gbàm ẹ ṣílẹ̀kùn mo dé ní. ah it's actually good to see you again you know. same here. Oh. same here. ah. oyin so when are you getting married. tá a bá ń bára wa rìn tá a bá wa sòótọ́ ọ̀rọ̀ ọ̀tá ara wa ni wá o. ní kíni. ọmọ yẹn sọ pé wọ́n ń jà school. sùúrù ó lè ṣe sọ pé kó máa lọ bẹ́ẹ̀ ara nǹkan tá à ń sọ nìyẹn o. péjú tún ti wá rọjọ fún ẹ. ìgbà tí dáàdi àti mọ́mí gan wà láyé ó máa ń fẹjú ẹ sùn mi ó fi pé mo lè bá ẹ sọ̀rọ̀ ló ṣe wá fẹjú ẹ sùn mí náà. sórí jẹ́ kẹsàn kan fún ẹ. o ò lè mọmọ ìyá mi tó mi o ò dẹ̀ lè mọ́jú mi lọ irọ́ ni péjú ń pa kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ ní sukùl wọn irọ́ ńlá ló pa tó dẹ̀ mo ṣe ní kó padà sí sukùl. Hi, you're calling me. Hi ẹ wo tẹ bá ti ṣe tán kẹ pè mí mo ní gist tó pọ̀ fún yín. <laughs> ẹ ẹ dẹ sọ ọ máa pè yín all right ẹ tètè. ìyá ọkọ yìí ṣáà ń bàjẹ́ sí i lójoojúmọ́ ṣáá. bàbá kí ló dé ṣe fẹ́ kó gbọ́ ni má jẹ́ púpọ̀ náà mi ò láìkẹ́. ọmọ wọlé kò kí mi rárá ó tún wá ń sọ pé tí n bá ti lọ kí o pè òun jáde kẹlẹ gist that means pé tí bá ti kó sí ara mi lọ kó pè òun wọlé kẹ wá sọ̀rọ̀ àbí. ó dáa má bínú ṣé ọ̀rọ̀ tó sáré sọ fún mi ń sìn èmi ló bá wí o kò ń ṣe ìwọ òun ló ti sáré mú tó ti times ẹ̀sìn kan ẹ̀mí ó dáa má bínú tó bá ṣe ìgbà pé mi ni mo ṣe ah. ilé ọkọ ni mo wà ọmọ kékeré ni kò mọ nǹkan tó ń ṣe má bínú. kò sí wàhálà ṣé eh, ìyá ọkọ wa ni pé kó wá bàjẹ́ kò sí wàhálà o àmọ́ oyin kan hmm. ṣé kò ń ṣe pé o ti ṣàṣepamọ́ kan sọmọ yìí lọ́wọ́. irú ọ̀rọ̀ wo nìyẹn kí lásán sì kí ló ti ń sọ jọ̀ǹtorí ọlọ́run sọ̀rọ̀ èmi. Ah, bínú farmer boy òní ẹ̀sìn mi ló jẹ́ kó sí sínú mẹ́ẹ̀ òun ò fẹ́ o tí má dẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ òun jẹ́ kí n sọ̀rọ̀. john torí ọlọ́run ó dẹ̀ fi ọkọ mi lọ́rùn sílẹ̀ èmi ni mo ní pé kó lọ rest now. oh wọ́n ló ní kó rest so baby tèmi need rest àbí ẹ́ eh? òun ti kùn sí òun fi yẹn fọbọ́. <laughs> ẹ pẹ̀lẹ́ o bàbá bébí ṣé torí kíní kékeré yìí náà. ah shh don't say that Not listen to me. Ah. sori. you pé o need the rest and pé o gbọ́dọ̀ ṣe kankan tó lágbára look at you ìwọ ni wàá dáná wàá fọ àbọ̀ àbúrò mi wà bẹ́ẹ̀ kó máa sísè wà ní rárá tábìlì ẹni ọba wà round jẹ́ kó bẹ́ẹ̀ ṣe ọkàn bẹ́ẹ̀ wà ní no ọmọ kan tó fẹ́ hmm? máa gba ọmọ ọ̀dọ̀ fún ẹ yes. ọmọ ọ̀dọ̀ hmm. èmi ò fẹ́ ọmọ ọ̀dọ̀ o jẹ́ kí n ṣiṣẹ́ mi fúnra mi mo láìka ti ṣiṣẹ́ mi fúnra mi mi lè jẹ́ kó ọmọdé kan wá gbọ́ ọkọ bọ́ mi lọ́wọ́ o. no ọmọ tá a máa gbọ́ ní dábàá púpọ̀ náà ah. mo bí ọmọ bíi eighteen twenty-seven and twenty-five. I don't want it. ah then she need to rest okay. ó dá mi ti mọ. good I think that's my come on. <laughs> all right now um, let's have a selfie. Ah. Yeah. Uh... Ni como fúnebre. <laughs> oh, yeah. Another one. Yeah. Now, oh, Want my baby. Mm. ṣé wà ní wọ́hùn yẹn tó dá mi dúró síbẹ̀ látàárọ̀. ẹ má bínú mo sáré ṣe nǹkan lóstẹ̀ ò ní. mo sáré ṣe nǹkan lóstẹ̀ ò kí nìkan tó ní o fẹ́ rí mi fún sìn. ẹ mo kàn fẹ́ sọ fún yín pé kẹ́ ẹ jọ torí Ọlọ́run má bínú sí mi gbogbo nǹkan tí bá ṣe fún yín ẹ jọ̀ọ́ ẹ foríjì mi náà dẹ̀ mọ̀ pé ọmọ kékeré ni mí ẹ gbogbo nǹkan tí bá ṣe ẹ dáríjì mi. kódà ṣé nǹkan tó fẹ́ rí mi fún nìyẹn. Hmm, and again mo ní kí n sọ fún yín pé mo fẹ́ ra handout owó tẹ̀dẹ̀ send sí mi ò lè tó mi ò dẹ̀ tún ní foodstuff mọ́ nílé àwọn kan tí mo fẹ́ ra yín fún mi ṣe ní kí n wá bá yín. <laughs> Péjú Péjú Péjú you should learn to manage o kì í ṣe ọmọ kékeré mọ́ náà sórí ìwọ̀n bá ti bá send sí ẹ òun lágbára mi gbé learn to manage nǹkan tí bá ní màá fi ránṣẹ́ sí ẹ and again ọ̀rọ̀ food stuff tó sọ yẹn màá wò nǹkan tí mo lè ṣe sí i bá ti jùrọ̀ lẹ́kọ̀ọ́ bá mi ní màá ti dé láti ọjà so màá gbé nǹkan tó bá lè. ẹ ṣe sísá mi ẹ máa expect ó dàbọ̀. gbogbo àgbà tó dé. feel jọ èwo nínú yín ló wọnú kíchìn yẹn tó lọ yọ ẹran. ẹ gbọ́ ọkọ tí mo sọ ni ta ló wọnú kíchìn yẹn tó lọ yọ ẹran nínú pot mi. mi ò tí ì dìde láti ìgbà tí mo ti wà níbí. Ah, kí tó ń parọ́ ṣubú dídé sì tó wọlé lọ ó dẹ̀ pẹ́ kó tó jáde wọlé. kíchìn náà sọ mo lọ yí ìzára mi ni. pẹ́jú ṣé o wọnú kíchìn mi yọ ẹran nínú pot àbó olóbẹ̀ sister believe me mi ò jẹ́ran jẹ. ẹ máa wo ohun tí yín jà ìmọ̀ pẹ́yìn kọ́ ìwọ ló yọ ẹran nínú pot mi ṣé o pé ọ̀tọ̀ nìkan tó wá ṣe níbàyí ó ti ti mú olè mọ́ kínní ó yá ìdè. dìde máa ń sọ wọn kó nípa dìde. oúnjẹ ló wá fi wá gbé o bàbá ẹ̀ kò lọ gbé oúnjẹ náà. yìí lọ gbẹ lọ. Ah! sista mi ẹ believe me èmi kàn ni mo yẹ ẹran jẹ. bàbá ẹ bàbá ẹ kúrò kúrò bàbá ẹ ìdí ọ̀tọ̀ ṣe ó lè. bọ́sọ̀ ọ̀bẹ tó wà bẹ́ẹ̀ náà kò gbé o ó kúkú ń jẹ gbogbo ẹ̀ náà kúkú rí lára ẹ̀ ọ̀dẹ̀ burúkú ọ̀pọ̀ ònú ká ní pé kò ń ṣe pé kí ní ìsìn máa ní pẹ̀ yìí lẹ jẹ́. bẹ́ẹ̀ ni eré ó kọrin lẹ́sẹ̀ ẹ̀yìn ní tẹ̀tẹ̀ lọ́wọ́. ọmọ àwọn ti ń jẹ̀rọ. o lè ẹgbẹ́ o gbé ẹgbẹ́ pa ọmọ lọ tó bá ní pé wá sí ìlera báyìí wàá sáré wà ló wà idiot. inú ẹ̀mẹ́jì gan-an wọn ò ṣe gbẹ́kẹ̀lé Ah. You steal my money? lọ́wọ́ mi tí mi ò fún ẹ ni ṣóbìnrin kọ́kọ́ lọ́wọ́ ẹ̀gbọ́n eré tí ẹ̀gbọ́n ẹ̀ ò ẹ so definitely gbogbo nǹkan tó ti ń sọnù nínú ilé yìí ìwọ ló ń jí kí ló ń gbé tó ń jalè. èṣù ni ah. mo lè promise pé mo ní ṣe bẹ́ẹ̀ mọ́. ṣé èṣù ni kí n gbàgbé kan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ owó ti tèmi ló jí tó bá jẹ́ pé ìta ló ti lọ jalè kọ́ ṣé mo kọ́ tó máa sọ ń tà ní. Ah. ó dàá mo ti gbọ́ jọ̀ọ́ nítorí ọlọ́mọ jẹ́ kí irú tún ṣẹlẹ̀ o. mo ṣe bẹ́ẹ̀ mọ́. owó ẹ̀. wọ́n sọ fún bọ̀dá mi. èmi sọ fún bọ̀dá ẹ̀ o ti promise pé kò lè ṣẹlẹ̀ mi ní sọ fún bọ̀dá. àánú ah, kó kó tó bá fẹ́ fi rà kó fi rà ó ṣáà ní reason tó ṣe kó in the first place kó kó lọ Fira, rà to tó fẹ́ rà ìwọ ló ní. Babátúndé bí mi tí mi ò fún torí Ọlọ́run tó tún jalè. Ah! Ìgbà wo gbọ̀ngàn ló lọ̀rọ̀ lè jíjà? Má bínú ṣe yìí. Èmi náà mọ̀ pé nǹkan tó lè mú ẹ tó máa fi máa bínú báyìí kí ni ẹ lè dùn ẹ gan ni mi rí ẹkọnọmi dérí nǹkan tó lè mú ẹnà lé ni ọ̀rọ̀ yẹn lè dùn ẹ jọ nítorí Ọlọ́run ṣùgbọ́n pé mi dé nìkan ni àbúrò ẹ̀ nìkan ṣo tí mo mọ̀. the more reason tí mo ṣe láti lù ú láti lù kórìí ẹ̀ bá lè pín nìyẹn. n tẹ́ ń jalè wọ́n á ń pè mí láti skul ẹ̀ bí kí wọ́n wá àbúrò mi pé kò ṣe má ṣe kò ṣe má ṣe kò ṣe má ṣe. àmọ́ mi dé ò jalè rí mi ò rí kó mú nǹkan kan rí kó mú nǹkan tèmi gan rí mi ò kó lè má jalè jù. definitely mi lè ti ń kọ ẹgbẹ́kẹ́gbẹ́ ó ti ń bá àwọn ọ̀rẹ́kọ̀rẹ́ rìn kí ni ẹ̀gbọ́n ṣe fábúrò tí mi kì í ṣe fún mi dé má bínú jọ torí Ọlọ́run ṣe yẹ má bínú dá máa bá a sọ̀rọ̀ jọ torí Ọlọ́run jọ. má bá a sọ̀rọ̀ ṣé orí ìyá ló máa pa orí ẹ̀ orí ẹ̀ tí ò pé yẹn á tó pé. má bá a there's something wrong somewhere. inú ẹ̀rọ jù fìbọn pa ẹ tírú ìyá bẹ́bí tí ó bá ti rọmọ bí kí ló bọ́lọ̀ fà. tùbí sí lẹ́jọ́ ó ní kí n má kí n mọ́ kí n má kí n mọ́ ṣé ọ̀rọ̀ mi ò tó kí n sọ ẹ̀kún ni àbúrò mi ò tó rò látìgbà tí mo ti fẹ́ mi ò lóyún àtàrò ọ̀dálẹ́rìí mo jẹ ìyàrí tí mo rò pé ilé àyà tún dúró eléyìí ò tún dúró ó wá sọ fún mi pé kí n má ké mọ́ bí ó ṣe ní kẹ́. I'm not sure it's in the phone, okay? ojoojúmọ́ nìkan máa máa sọ̀rọ̀ nínú ṣọ́ọ̀bù a máa máa ṣàkáùntì owó òní pé kọ́ má bínú náà ló máa máa sọ ẹ́. Eh? máa ma ṣe bí dọ̀dọ̀yọ̀ náà ni káti ẹgbà pé wò kì í jalè bọ́ mo fi ẹ́ síbi báyìí pé kó máa ṣọ́ àwọn kọ́sọ́mà tó bá wọlé tó bá fẹ́ ra nǹkan wàá tẹ̀lé wọn lọ síbi tó ti fẹ́ ra nǹkan. nǹkan tó ń sọnù dọ̀fẹ́ ni wo tí o bá ṣe ẹ tó mú ẹ wá síbi báyìí ni wàhálà ìmọ̀ àti ilé ẹ̀ dànù èmi ò ráyè òṣì o. Ah, ah, kí ló dé náà ṣọfẹ́ o o o o fẹ́ kó bá mi ni. ẹ̀ẹ́rín tẹ fẹ́. Ah, ẹ wá ẹ wá àǹtí irin tí ẹ mú sínú báàgì yẹn ẹ ti sanwó ẹ. mo sọ fún yín sìn pé mi ò rí nǹkan tí mo fẹ́ rà ẹ dẹ̀ embarrass mi. àǹtí ẹ yé ṣàwàdà jàre nǹkan tẹ mú sínú báàgì yín. mo ti dá padà mú fi mú kan mú mú kan drop ẹ ni. èmi ò ṣàlàyé gbogbo eré tẹ̀ ń ṣe alẹ́ ẹ mú nǹkan. àní mi mú nǹkan kan. ẹ bá mi gbé báàgì ẹ mú nǹkan kan wọn ò mú <laughs> wọn ò mú kankan wọn gbòòrò wọn ò mú kankan wọn gbé Pringles ó si, ṣì ó lè. èmi ò tiẹ̀ rẹ́dí àti pa ẹ́ èmi ò ní lóko èèyàn lọ́rùn ó lè alátẹnujẹ tó bá rí yín tá ń sin wọn lọ́mọ ti tán wọn ò ní mọ̀ pé ó lè ní yín ó lè ẹ kó sì bọ́ta ẹ bọ́ta kúrò mi. Hey, <laughs> ẹ̀bùn tó ní ẹ̀bùn. ṣé o gbàgbé pé orúkọ tá a máa ń pè ẹ́ nígbà yẹn ní school ni. àtọ báwo ni. Ah, mo wá òkè. ìjọ wo ni mi àti ìṣẹ̀yẹ́ tiẹ̀ ṣì ń sọ̀rọ̀ tí mò ń béèrè pé ó mà ti pẹ́ tí mo ti rí wa tó yín kán o. ìwọ mo sọ pé o kì í béèrè mi rárá. àtọ máa béèrè. ókè o tó kí ló wá ṣe ń bí. ṣọ́ọ̀bù ah, fiancé mi ni mo kàn sáré wá bẹ̀ wò ni. really? Yeah. Hmm, okay, oh, please, can I have your contact or about Lashi to my Okay, I will just take your number then. I'll give you a call. Okay, zero eight zero. Zero eight zero. Five four seven four five zero seven six. Mm-hmm. Okay. Don't worry, my peer. Make sure you call me. I will call you. All right. Bye. Be good. mi ni mo dẹ̀ try nọ́mbà wọn kò lọ. ibi tí mo rán ẹ pé kó gbàgbé thirty minutes lọ so tún á kó ní olò for three good hours o tún pè wọ́n kó tó kó n bí. mo ní credit lórí fóònù. mo ní credit lórí fóònù. mo fi. o lo big phones báyìí o ní credit kọ́ fún wa kọ́ wa. lọ́nà bí nàá sọ̀rọ̀ sẹ́yìn náà. ìyọkọ mi àti tìrà fóònù èmi ni bí sọ̀rọ̀ báwo ló yẹ ṣẹlẹ̀ náà. a dà fún ẹ bí mo yẹ jókòó mo ta káàdì fún mo ní kí lọ wá jẹ́ ti tó dé ó ti gbé fóònù sá lọ. fóònù tiẹ̀. Ah, àná náà ló ní kó gbé báàgì mi gan mo gbé dání ni. ṣé ìwọ ò pé nọ́mbà tiẹ̀ ni. mo gbé ó ti switch off. o mọ nọ́mbà ẹ lórí ṣá. mo mọ lórí. ọmọ big phones ńlá méjì ó tún ní one other small one. ó jẹ fún mi. òórùn credit. tí ọmọ lọmọ sílẹ̀. now tell me ṣé wò ó pé tí wọn bá ti mú fóònù láta fóònù mẹ́ta àdáni káàkiri wọ́n you, ṣọ́pọ̀ ìwà responsible ni children are not responsible at all For fún mẹ́ta kí ni iṣẹ́ owó ẹ. ẹ. filẹ̀ náà fi sílẹ̀. Oh. Ah. wọ́n pè ẹ́ káre. I will stand by cause me to. I will stand by. Ọkùnrin tó ló bá kan ní àbí. Ó nílé ring náà you just go take ten million olo three hours. kò dé fọmọ yìí sílẹ̀. yàrá. ẹ lo tètè dá fóònù padà síbi tó ti mú o. tó bá fẹ́ káyé ẹ bàjẹ́ tó bá fẹ́ máa jalè lọ tètè dá fóònù mi padà o olè olè burúkú. olè olè òṣì ó máa jalè kú ni kò dé ní dá fún ẹ olè òṣì olè. kò dé fóònù ọlọ́mọ fóònù àbí kí ni mo pè lé èmi ò láì kírun kọ báyìí o. ọ̀rẹ́ tẹ̀lé olóore ètè ni o dẹ̀ filẹ̀. orí ẹ̀ ti fọ́ọ̀n. ọmọ ìlọ jí fóònù ṣá jí fóònù jí fóònù ṣá o lọ jí fóònù o jí ọmọ dẹ́dẹ́. torí olú jọ jọ jọ jọ. o lọ jalè lọ jí fóònù àbúrò tèmi. wọ́n ní big phones lámẹ́jì o lọ jí china phone o jí jí nǹkan ọjọ́ ọmọ dẹ́dẹ́. Please! Only a few minutes. One! Hey. Two! Àtúnyìnká máa lọ, Àtúnyìnká máa lọ, Àtúnyìnká! Ẹ bàdá mi ẹ dúró, ẹ dúró. Come on! Lọ ti fún. Bàdá mi yé. O ti fún. O ti fún. Ẹ dúró, ẹ dúró, ẹ dúró, bàdá mi. Bàdá mi ẹ dúró, bàdá mi ẹ dúró. Ebi ò pa mí o. Ẹ̀mí kẹ́lẹ̀ chief o. I don't know ẹjọ́ mi náà yẹn jù ọ́ ẹgbẹ́ dẹ. Come on now! Sit down! Ọ̀dà tó o. Sori ìyàwó tí mi bá lù ẹ̀ kọ́kọ́ máa wọ̀. Tí mi bá lù ẹ̀ pa, ojú kòkòrò olùyàwó tó wà lójú ẹ̀ yẹn. Màjọ́ lè yìí. Ẹ má lọ, ẹ má ní, ẹ má lọ. Come on there! Èmi bá lù ẹ̀ pa. Ọlọ́run ọba, ta ni mo ṣe tí kò lè dáríjì mi? tó wá ń jẹ́ kí n máa rí ẹ̀gbin kiri nǹkan tí mo ṣe ní kékeré mo wá dàgbà tán mo wá di ẹni tó ń fẹ́wọ́ tó ń jalè kiri mi lè rí láwùjọ mọ́ kò wí mí náà kí n máa jalè sẹ́yìn pọ̀ fi pé àwọn tó ń fẹ́ mi tẹ́lẹ̀ wọ́n wá dẹni tó ń ṣe bákan sí mi àti ẹ̀gbọ́n ti bọ̀dá mi àti ikọ́ tó fìfẹ́ hàn sí mi ṣé nǹkan tó yẹ kí n fi sọ fún wọn rèé àfi kí n para mi ni. ẹ̀gbọ́n náà ṣé tí bá para mi ṣàtúnṣe nìyẹn nǹkan tí mo fẹ́ ṣe é sí òtí ẹ̀yẹ mi ní kó lọ́rọ̀ bá ṣàrò mi ṣé àìsàn mi mo fẹ́ jẹ́ àlè mọ́. to alhamdulilayi ẹ̀yẹn ṣáà make sure pé gbogbo àwọn àyà tí mo fún yín pátápátá gbogbo ẹ̀ ní kẹ́ ẹ sà kẹ́ ẹ ṣe bí mo ṣe ní kẹ́ ẹ ṣe kẹ́ ẹ dẹ̀ gba àwẹ̀ yẹn bá ṣe ní kẹ́ ẹ gbà bá a bá ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà lọ́lọ́run ó jẹ́ kó rí. tọ́ ọ <laughs> ọlọ́run á òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam a wọlé gbogbo àwọn ẹni ọlọ́wọ́n ba pátápátá bẹ̀rẹ̀ látọ̀rí Sheikh Ahmed Tijani títí torí Maulana Sheikh Alhaji Ibrahim kárí gbogbo ẹni ọlọ́wọ́n ba tó kù gbogbo bẹ́ẹ̀ ṣe fẹ́ kórí bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n àjẹkórí èròǹgbà yín abatọ́lọ́wọ́n mọ́ ẹ ṣáà make sure pé ẹ jẹ́ kí n mọ bí gbogbo ẹ bá ṣe jẹ́ tọ́ wa alaikum salam ò ní jẹ́ kó sún ẹni o torí pé àbúrò kan ṣoṣo ní náà ni ó dẹ̀ dá mi lójú pé inú ògùn fáre ò lè dùn sí gbogbo ìwà pálapàla tó ń wì ọ̀rọ̀ la má bá sọ kọ́lọ́n bá jẹ́ kó gbọ́ ọlọ́run ló ní pé kì í tètè débẹ̀ yẹn tó bá ṣe bẹ́ẹ̀ ni nǹkan tá à ń sọ ìkọlà máa sọ wẹ́ṣá àdúpẹ́ lọ́wọ́ lọ́hùn. Mide pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ kí ni nǹkan tó béèrè lọ́wọ́ èmi àtẹ̀gbọ́n ẹ̀ tá à kí n fún ẹ tí èso fún mi kí ni tó mú ẹ jalè gan báyìí sọ fún mi ṣó fẹ́ kí n jáwọ́ lọ́rọ̀ ẹ̀. bọ́bí hmm, gbogbo etí ẹ̀ ń sọ yìí ẹ̀kan ń sọ ni ọmọ yóò lè gbọ́ ṣorí kéèyàn mú ata báyìí kó gun lódò kó tún mú ata kó lọ nú ọlọ kó tún wá mú ata kó wá sí bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ straight up ìwà ata ò ní fatalẹ̀ ata gbúdọ̀ ta bọ́rọ̀ ọmọdé ìṣeré nìyẹn gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí lọ́wọ́ etí ẹ̀ ó ti made up mind ẹ̀ láti bà mí lórúkọ jẹ́ sórí kàkà kí o bà orúkọ mi jẹ́ tàbí kó o wọ́ orúkọ àwọn òbí wa wọnú ẹ̀rẹ̀ lọ màá yà kọ́ ẹ̀ lábúrò. owó tó bá ṣe sán lèèyàn máa ń san òun èyí tó bá ṣe sán èèyàn á gbé lórí ni simple now ẹ jọ ẹ bá mi bẹ̀lẹ̀ bẹ̀ kan bí mo ṣe ń rí inú ẹ̀ ń bí mi kó jọ nítorí ọlọ́run kó kó wájú mi tó mo ṣe ń rí mo lè ṣe léṣe. wọlé lọ. hello má bàbí o. bàbí kò wọlé lọ. bẹ́ẹ̀ni. ṣe take it easy now. orí fọ́gọ́nù gan ibi bẹ́ẹ̀ náà ọmọ ẹni ní burú títí tí kálífẹ́ kò pàjẹ́ àdúrà la máa gbà kó ló wa kó bá yọ ìwà àbàjẹ́ ìkó lọ́kùn ẹ̀. mo ti láìka ọ̀rọ̀ sọ láti yẹn orí bẹ́ẹ̀ kọ́ lóògùn rẹ fífọ́ nice one bọ̀ṣọ́ mọ̀ pé wọ́n máa sọ pé tí ojú ọ̀tún máa mú ẹ dẹ́ṣẹ̀ hmm? fò dànù tí apá ọ̀tún máa mú ẹ ṣe kí ni máa mú ẹkùnrin ìjọba ọ̀run gé dànù bẹ́ẹ̀ ni tí ọmọdébìnrin ọmọ ajé kí n ba orúkọ bàbá àti ìyá mi jẹ́ wọ́n yà kọ́ lábúrò ni as simple as that. Hmm ta ni mo ṣẹ̀ ta ni ẹni tí mo ṣẹ̀ tí kò lè dáríjì mi lẹ́yìn miscarriage tí mo ti ní tíṣẹ́ yẹn mọ̀ nípa ẹ̀ oyún méjì tí ó ti lọ lára mi mi ò dédé ńlá sọ fún pé nǹkan tó ń ṣe mí lélẹ́yìí ìyàlẹ́nu ibẹ̀ wá ni pé mi ò wá kí n mọ̀ ìgbà tí oyún yìí máa ń lọ lára mi àfi ìgbà tó bá wálẹ̀. ọlọ́run ọba elédùnmarè jọ má ṣe mí lágàn o gbogbo nǹkan tó tiẹ̀ wá ń ṣẹlẹ̀ nínú ilé yìí ò tiẹ̀ lè wá jẹ́ kí n lanu sọ̀rọ̀ pé nǹkan tó ń ṣe mí lélẹ́yìí hmm. ta ni mo fẹ́ ro ẹjọ́ fún ta ni mo fẹ́ sọ fún pé nǹkan tó ń ṣe mí lélẹ́yìí ọlọ́run ọba elédùnmarè ṣàánú mi ṣàánú mi ọlọ́run. sùúrù ẹ ti change sí mi gan bàtà mi náà fẹ́ rí mi kò wọ́n mi náà kí n máa jalè ní nǹkan tó máa ń ṣe mí. ó ṣe mí náà ìwọ náà wò kí ni ká ti gbọ́ pé òun jalè. mo ní jalè mọ́ bọ̀ máa fẹ́ kẹ́ bá mi bá bọ̀dá mi sọ̀rọ̀ wọ́n ti éètì mi gan wọn ò fẹ́ rí mi mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin nìkan lẹ lè bá mi bá wọn sọ̀rọ̀. tó bá ti promise pé wàá change for good má wọrí màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbọ́n ẹ sọ̀rọ̀ ṣó ti gbọ́ it's okay. Mo actually. Bóyá wọlé wọn kàn lé. Mi lè ń jalè káàkiri. Ìyàwó ẹni ló ṣoyún. So kò lóyún látàárọ̀ dalẹ́ rí. Ó dẹ̀ ń pa gbogbo nǹkan bẹ́ẹ̀ mọ́ra. Kí máa fẹ́ ṣe? Okay. Ó ti rí affect kódà lẹ́nu iṣẹ́ mi ni ìráyè concentrate if our business is become suffer because me the manager of that company I can't even think straight. má worry gbogbo ẹ̀ pátápátá tó jẹ́ gẹ́gẹ́ bí ìṣòro gbogbo ẹ̀ pátá la máa borí ṣòrí lórí ọ̀rọ̀ yìí máa ní láti wọlé alóhà nìyẹn gẹ́lẹ́ tí n bá ṣe jáde báyìí máa kọ́ yín lára nílé yìí yẹn wọlé alóhà lórí ẹ̀ gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ọlọ́run aláwa ló yẹ lóye. Ah, ah, all is well. I'm sure that works. amina náà ló ń bọ ẹ àfẹ́sọ́nà mi ló ń bọ. ṣẹyẹ hẹlẹ. ah ah yàwá bóyá ni ṣé o gbẹ́ndò. ẹ̀bùn kílẹ̀ wá rí sọ látàárọ̀ báyìí. kò lè dànù àti yanjú à ń lọ náà ni. tó kọ pa yín. Sọ̀bà tí màá rí sọ̀bà tàbí. Inú ẹ̀rọ jù lọ, wọ́n kò máa kó facebook àti wallet yẹn but bó ṣe ń wò nínú class ah, òun ló kó sí rẹ ní má jẹ́ kó rẹ̀ má jẹ́ kó rẹ̀ ah onobo gbà onobo ń gbà lọ́lẹ̀ kò tí lè ah, lè rìn ju street kejì lọ pé bí ló máa ń gbà. ó yẹ ojú ẹjẹ kan ṣòro bí apá lè rí ẹ mú mi pẹ̀lú bó ṣe ń sáré lọ. fíìmù tó popular ní ẹ̀nà. ní sùúrù textbook mi àti wallet mi tó mú mo wá gbà lọ́wọ́ ẹ̀. mi ì mú nǹkan kan. ó tún parọ́. pé mo rí bẹ́ẹ̀ ká ní pé mo rí bẹ́ẹ̀ ni wọ́n tàbá ṣe fún lẹ́nu apariwo lè lórí wọ́n tó wá fi táyà máa fi sun ẹ́. ó lè jàtìjàtì orí ẹ̀ máa yọ ẹ̀ gan-an. mo wá ṣúọ̀ pé pátá dé yẹn gan-an ó jí ń lé ni. pàtẹ́sẹ̀ ń kọ́. ọmọ ṣe rí ni wọn wí ẹ ṣe Ọlọ́run adé ìjà jalè gan o ó ah, le Ọlọ́run oṣù ẹ ká ní pé mo bá nu báàgì ẹ nìkan tí mo bá ṣe fún ẹ lẹnu fúnra bá la máa dáná sun ẹ bí báyìí ó bó ṣe rí èṣù ó tún kó sí black black. mo ti máa ń sọ fún ṣẹyẹ pé ọjọ́ tí ń bá máa wá kí yín lẹ́yìn ọjọ́ tí mi ò ní kánjú ni nítorí màá jẹ, màá dẹ̀ tún mu. Àmọ́ lénìí mi ò kánjú lóòótọ́ ṣùgbọ́n kò sí jíjẹ, kò dẹ̀ sí mímu nítorí ọ̀rọ̀ pàtàkì kan wà níwájú wa tí mo fẹ́ jẹ́ ká jọ sọ. Hmm. Ọ̀rọ̀? Ẹ̀, irú ọ̀rọ̀ wo lo wá fẹ́ sọ tí mi ò lè ṣe ẹ́ lálejò? Ó mọ tí mo ti rí ẹ gbẹ̀yìn ni. Àti school mà ni mo mọ̀ àmọ́ jẹ́ ká fi yẹn lẹ̀ náà. Ṣé ìwọ mọ̀ ìdí tán fi máa ń pè mí ní ẹ̀bùn tó ní ẹ̀bùn ní school? <laughs> Ta ló mọ yẹn? Afọ́jú gan mọ̀, ìwọ ẹ̀bùn. Ṣé bí torí pé o máa ń rìnrìn lọ ṣe ń pè ẹlẹ́bùn? Hmm. Gbogbo àdèlà pàfà ni o kò take it serious. Ah, má sọ bẹ́ẹ̀ mọ́. Eh? Nígbà kan nìyẹn. Hmm. <laughs> Ṣorí ń sìn, bọ́tún wẹ̀, wọ́n jẹ́ kó máa yẹ pé ibẹ̀ gangan lọ́nà ẹ̀ bó is a big boy. irọ́ ni o. trust me kò wá séyìn kankan tó wà ń lu yìí tó ní orúkọ tàbí tó nípò tí ò kì í ṣiṣẹ́ fún ah, gbogbo wọn ló ń woṣẹ́ fún bó ibẹ̀ ló ti mẹ́kẹ́ ah, tó bá ń gbọ́ ọ̀gá ńlá boss hmm. corporate afa àwọn eléyìí. ẹ jẹ́ àgbẹ̀yìn ti sẹ́gbẹ̀ẹ́ kan oyin kan ojú mi torí ojú báyìí lọ́rọ̀ wa. ǹjẹ́ ìwọ mọ̀ pé ìwọ fúnra ẹ̀ ni ó fi ọwọ́ ara ẹ̀ ṣeré? èmi. ọ̀rẹ́ nísìnyí kíní kan how's that possible? látara àwọn èpè tó máa ń gbéra ẹ̀ṣẹ̀ tí a dẹ̀ tún máa fi ìwé mímọ́ àfi máa gbáǹdì. ó dẹ̀ bá mi sọ̀rọ̀ kí ni nǹkan tó ń ro látara ó tiẹ̀ notice pé mo jókòó sẹ́gbẹ̀ẹ́ sure pé Ọlọ́run ó mọ̀ mí rè. Ó lẹ́mi Ọlọ́run rán òun sí mi. First thing tó máa sọ ni pé mo ní àbúrò kan tí mo nífẹ̀ẹ́ gan. Pábúrò mi dẹ̀ wà nínú ìgbèkùn. That alone ó jẹ́ kí n fún un Eléyìí tó jẹ́ pé tá a bá ṣọ́ra, inú ìgbèkùn tó wà yìí ó lè ṣe, ó lè ṣe kó fa okùn ẹ̀mí ẹ̀ já ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́ kárí nǹkan tó máa dé. pásítọ̀ yẹ kó máa yẹ pé ẹni tó wà ń di ọ̀rọ̀ yìí ẹni tó súnmọ́ bí ìṣàn pé yóò tí àjọ ń jí tí àjọ ń sùn ní. mo máa rò pé kò pọ́sibú kí n máa ṣe àbúrò mi mi ṣàlẹ̀ máa ṣe àbúrò mi kí n tún máa pariwo pé òun wà tí ò dáa. báwo ló ṣe máa máa believe pásítọ̀ tó kọ̀ pàdé ní títì just like that. ó dẹ̀ ti fẹ́ máa ṣe mí ṣáá ọ sọ fún ẹ pé àbúrò ẹ bọ àbúrò kọṣọ ni mo mọ̀ mọ́ ẹ náà èmi ìwà àti Mídé nìkan lájọ ń gbénu lé ọlọ́run dẹ̀ rí inú mi ọlọ́run mọ̀ pé mi ò mọ̀ kọ́kọ́ nípa kan tó ń ṣẹlẹ̀ sí Mídé kó lè dẹ lójú wo báìbù lélẹ̀ tó bá yẹ pé mo mọ̀ kọ́kọ́ nípa nǹkan tó ń ṣe mí dé kó lóun fi yà jẹ mí I don't know anything about it. torí àwọn pípọ̀ ni wọ́n ti fẹ́ máa da lérú nìyẹn wọ́n máa believe àwọn me wrong mi ò sọ pé wọ́n lo mo kàn ń tọ́ láti reflect lórí àwọn nǹkan tí mo bọ́ dúró dìde ni um, kò wá débi pé kò máa fi ìwé mímọ́ búra no no no that's too much. èmi ò mọ ìgbà tó bẹ̀rẹ̀ sí ń believe àwọn pásítọ̀ ojú títì tó ò tiẹ̀ mọ̀ rí o fẹ́ dá lérú ni now. I trust you and I believe you. ó tọ́ ni ó tọ́ ni oyin kan búra fún mi oyin kan búra ẹ̀kẹ́ fún mi màá wá wò torí ọmọdé náà ni o mo dẹ̀ pé njọ́ yẹn oyin kankan báyìí báyìí báyìí ló pọ̀ ó dẹ̀ mú èmi mọ́ ó dẹ̀ búra fún mi then I felt fine ṣé yẹn máa ṣe a máa a máa a máa ṣe yẹn a dẹ̀ máa búra báyìí mo tún wá toast tẹ́tẹ̀lẹ̀ lọ. ètè obìnrin ló lò nítorí oyin kan gan la ṣe bí òun náà ló tún gbéra ẹ̀ ṣépè tún wá mú ìwé mímọ́ ó tún fi ń gbáǹdì ní ìyí tí ò tiẹ̀ tọ́ kéèyàn máa fi ìwé mímọ́ lórí nǹkan tó tọ́ àti ìyí tí ò tọ́ gan kéèyàn máa fi ìwé mímọ́ búra kò bọ́ sí àwọn ni kéèyàn máa sábà máa ṣọ́ tó bá ń bínú àbí tó bá fẹ́ ṣe búra kò wá mọ̀ pé èpè tóun ṣẹ́ fúnra òun lọ́jọ́ sí òun ló fa sábàbí tó yàn àkọ́kọ́ tó ní tó fi wálẹ̀. òótọ́ ló sọ àmọ́ àbúrò ẹ̀ ló fà á Ah. ṣe wọ́n sí mi lọ́tẹ́lẹ̀ ní mi ò fi ń jáde. ẹ ṣe expect àlejò kọ̀ọ̀kan. ǹlẹ́ mo fẹ́ náà lọ́sọ̀. mo bí akin tètè sọ nǹkan tó ń fẹ́ sọ fún yín. fẹ́ bèrè owó. bàdá mi àǹtí oyin kan àti àǹtí jọkẹ́ ń kọ. wọ́n wà lọ́sọ̀. kò sí ewu gan-an lẹ́fẹ́fẹ́ náà àwọn méjèèjì náà ló ṣe it's just that um, èmi máa prefer àwọn nǹkan you know then um, she's a very good cook ó jẹ and um, ó tún wà ó dẹ̀ níwà bákan náà wọ́n fẹ́ pé bí a kì you know since jẹ́ pé àti màbọ̀ díẹ̀ tó ti pẹ́ kí ló rọ̀. àti oyin kan ẹ̀yin orí bí tàtú ṣe pọ̀ ní gbogbo ara wọn ni ẹ ti mọ̀ pé ìgboro ni wọ́n kó tó ti pẹ́ bẹ̀rẹ̀ sí ní fẹ́ wọn ní school and moreover wọ́n máa ń prove big girl same tí mo jẹ́ ìyá ọkọ wọn and mo notice pé àǹtí yẹn máa ń pre ten d gan wọ́n kàn máa lejú máa ṣe gbogbo ẹ̀ èmi ò dẹ̀ fẹ́ kẹfẹ́ obìnrin tó máa jẹ́ pa mí kú fún mi fẹ́ kí wọn kọ́ pẹ̀ gbọ́ mi fún mi. I understand you. ọmọ tó ń ṣe ẹ. and you see you don't judge a book by its cover olùsọpẹ̀tọ́ wípé bóyá tàtú òkun lẹ́mìí àtàkì ló ọmọ kan tó ń wọ́ọ̀rì ẹ̀ ń rò pé bóyá ẹ̀kọ́ ní fẹ́ gbẹ́gbọ́n ẹ lọ́wọ́ ẹ̀ ló kò possible look at me sorry ẹnì kankan ò ní gbẹ́gbọ́n ẹ lọ́wọ́ ẹ̀ ó ṣe wáyé ìwọ níyà ìwọ bàbá mi ìwọ ìwọ ìwọ làbúrò so definitely tí n bá fẹ́ èèyàn kankan sìn ẹ́ second class is the name of the second class ẹ̀hẹ́n ọ̀dà mi tó bá yẹ pé nǹkan tẹ́ sọ yẹn gangan ni mo jẹ́ wọ́n fẹ́ kẹ́ invite àǹtí yẹn wá sí ilé wa fún just one week láàrin one week yẹn tó bá ń pretend màá mọ̀ tí wọ́n bá pretend màá mọ̀ nítorí pé efin ni wà kò sí bí èèyàn bá ṣe bò títí ó máa ń rúyọ. ọmọ hmm. ètò lọ ka wọn àkàgbádùn wọn kò kàwé bàbá wọn èéfín ni wà ọkọ kówe fún mi kówe fún mi kówe fún mi tọkẹ tẹgbọn tẹfẹ náà nìyẹn àmàṣẹmà my invite to you so you can actually understand that. Mm? All right. So you're not the head of the agent. Abi? Yes, I'm in control, I'm in charge. Claro. sí nǹkan tó fẹ́ nìyẹn. nǹkan tí mo fẹ́ nìyẹn bàbá. ó ti ṣeé ṣe nǹkan tó máa ma sìn àgbèrè e lọ́wọ́ débi pé ẹ̀gbọ́n rẹ̀ á kórìíra rẹ̀ fọkàn balẹ̀ tell me mo ṣe rí pé orí ẹ̀ ò pé ni ṣé ìfẹ́ tí mo ní sí ẹ nǹkan kọ́ lè pẹ̀lú ìfẹ́ tí mo ní sábúrò mi. àti ikọ̀ aṣèfẹ́ tọ̀lẹ́ ní sí mi mi ò lè rí mọ́ lórí mi. sọ́ni wọ̀ tí n bá wọlé tí mo bá ẹ bí kájú ẹ lọ jẹ́ lójú. torí kò sí ni mo ṣe mú ní. mo fẹ́ kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ ọ̀nkọ ẹ̀bùn pípẹ́ ọyọ̀ mi kò ní léwu ayé mo dẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà fún ti visa àti tíkẹ́ẹ̀tì amẹ́ríkà tẹ̀ra fún mi láti travel out títí gbogbo rògbòdìyàn olè lọ́tún olè lọ́sùn yìí máa fi stop but bọ̀dá mi báwo lẹ ṣe fẹ́ kó torí mo mọ̀ pé love àtọyín kan. Um, sori nípa tí ọpẹ́ dídùn yẹn Ọlọ́run ni kò jẹ́ ká dúpẹ́ fún torí tá a bá gbìyànjú tọ́lọ́run bá fi àmì sí gbogbo àdúrà wa kí la fẹ́ ṣe ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fi ọ̀nà àbáyọ sílẹ̀ fún wa wá fún wa lẹ́nu ọpẹ́ lẹ́yìn mo lè pe ìwọ náà wá ti kẹ́kọ̀ọ́ kan méjì bá wá ti understand ìwà èèyàn sórí inú èèyàn tá à ń rí ó jìyàn ojú kan gà lọ the fact pé èèyàn kan bá ẹ rẹ́rìn àbò ń bá ẹ ṣeré kò mí ìpọ́ rẹ ni o kò mí ìpò fẹ́ rẹ nínú you see most people in life they are just victim of lust and infatuation wọ́n tó fi gbogbo ìyàwó nífẹ̀ẹ́ o lè má nífẹ̀ẹ́ ó lè jẹ́ nǹkan tó rí pẹ̀lú èrò gbogbo ló nífẹ̀ẹ́ tí nǹkan yọ̀bá ti sí mọ́ ìfẹ́ tán náà nìyẹn. ṣòro obìnrin tó wà láyé àbí ọkùnrin gan ẹ̀dákẹ́dà láyé tó bá ti ń gbónára jù irú wọn máa ń ba nǹkan tó máa fọjọ́ ọlẹ́ wọn àbọ̀jọ́ àárọ̀ wọn tó máa fi iṣẹ́ fún wọn máa ń bàjẹ́ nítorí wàá fi wá mú ìyàwó lé tó bẹ̀rẹ̀ sí ṣe ìwà burúkú tàbí tó bẹ̀rẹ̀ sí ìwà burúkú sí ìyàwó àbá burú ọkọ ẹ̀ definitely kò ṣèyàn tó yẹ kí wọ́n bá gbé Oyin kò pretend. Oyin kò nífẹ̀ẹ́ mi. Èèyàn mo fún àròjọ fún pé ìwà báyìí ni ìyàwó mi o. Ìwà báyìí lóyún kan. Bákan ni àwọn fẹ́ra wọn mọ́. Òun ò ní mọ̀ pé oyin kan gangan láláì dá èèyàn. Ah, thank God. It's just so sad pé ó máa wà bí difficult fún mi láti tún nífẹ̀ẹ́ lómi. Gbogbo gbà tẹ bá ṣàmà níyàwó Ọlọ́run àfihàn mọ̀nà. Amen ẹ ò bọ́dà mi mi ti fẹ́ wọlé lọ torí ọ̀la. ẹ ṣe mm, ìpàdé. ẹ tí sọ̀nsọ̀n. rọ lè fẹ́ jáde.